ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ Sekinat Ọláìdíraji ní orúkọ mi. ìlú mọ̀ọ́ká òṣèré sinimá Mercy Aigbe ti gbọ̀nmú lórí bí àwọn kọ̀lọ̀rọ̀ sí kan ṣe ń ṣe ẹ̀dá iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ohun tí ó sọ ẹ jẹ́ kí a lọ gbọ́ ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe ti bu ẹnu àtẹ́ lu ìwà àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n máa ń ṣe ayédèrú sinimá wọn jáde tí wọ́n sì máa ń ba iṣẹ́ náà jẹ́ Mercy Aigbe ló sísọ lójú ọ̀rọ̀ yìí lánàá lásìkò tí tẹlifíṣàn Orísun ṣalábàpàdé rẹ̀ ní orí iṣẹ́ kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní Cryptic ní èyí tí wọ́n ṣe ní agbègbè Àjà ní ìpínlẹ̀ Èkó. Pick up and goal. let's go let's go. are we ready. gbègbó ẹnu àtẹ́lù ọ̀rọ̀ náà wípé tí òun bá ní oore ọ̀fẹ́ àti ṣe àtúnṣe eré sinimá pé ọ̀nà kan ṣoṣo tí òun yóò náwó àtúnṣe sí ni àwọn tó ń ṣe ayédèrú sinimá ẹ bó ṣe wí. ó pọ̀ bọ̀ màá kọ́kọ́ tiẹ̀ gbóṣùbà fún wa because we have a lot of um, we have a lot of challenges tí à ń face as filmmakers ní ìlú yìí ẹ mọ̀ kò sí náà kò sí ẹ a lot of things a lot of things tí àwọn tó ń pirate movies a lot of things So jẹ́ wípé ó yẹ kí our filmmakers give up pé iṣẹ́ yìí àṣemọ́bọ̀ nítorí passion ta ní fún la ṣe ṣe ń ṣe so màá kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti ẹ kí bíi technical as aspect of the job ẹ um, mọ̀ like come a low, um, more advanced technical equipment láti fi shoot níṣẹ́ àwọn tó ń pirate film wa màá kọ́kọ́ kó gbogbo wọn pátápátá màá lọ tì wọ́n mẹ́wọ̀n àti ẹni kó wọn lọ sí kóòtù rárá débi pé à try wọn because it is sad that people are working and àwọn kan dẹ̀ wà ń bẹ̀ wọ́n á kàn ṣàmùṣọ wọ́ ẹ wo ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣé wọn dẹ̀ ní jẹ oúnjẹ iṣẹ́ tẹ̀ ti ṣe lẹ̀ o so it's so bad pé a máa invest lórí movie àwọn kan dẹ̀ máa wà ń bẹ̀ wọn ní fẹ́ ká jèrè iṣẹ́ tà ń ṣe nǹkan méjì tí mo kọ́ máa ṣe tí bá ní fàní láti yí anything padà ni. lákòótán ó gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn láti mú ohun tí wọ́n bá ń ṣe ní pàtàkì nítorí àwọn ni ògo ẹ̀yìnwá ọ̀la. alága yanyan ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ìyẹn adams oshiomhole ti sọ wípé òun ti kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ gbogbo wàhálà tó bẹ́ sílẹ̀ èyí tó ṣokùnfà bí wọ́n ti yọ kúrò nípò gẹ́gẹ́ bí alága yanyan ẹgbẹ́ òṣèlú ọ̀hún lásìkò tí alága náà darapọ̀ pẹ̀lú ìgbìmọ̀ aṣàkóso ẹgbẹ́ apc ó sọ wípé àsìkò rèé fún àwọn láti gbàgbé ohun tó ṣẹlẹ̀ kí àwọn sì gbájúmọ́ ohun tí yóò mú ìtẹ̀síwájú wà fún orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni ó tún sọ fún àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe lórí ọ̀rọ̀ àrùn kòrónà wípé wọ́n gbọ́dọ̀ yọ̀ǹda gbogbo àkókò wọn láti ṣiṣẹ́ wọn dójú àmì nígbà tí ó ń di ẹnì kejì rẹ̀ lọ́wọ́ mú ìyẹn Victor Gyadom ó sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé wákàtí kan ni àwọn ní láti lò nítorí wàhálà àrùn kòrónà èyí tí ó ń mú gbogbo orílẹ̀-èdè ti ẹnu bodè wọn pa lágbàáyé gbà ó sọ wípé ó gba àkíyèsí púpọ̀ kò ṣàìfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àìgbọ́ra ẹni yé tí ó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC náà kì í ṣe ohun tí ojú òrírí lágbo òṣèlú àmọ́ èyí tó ṣe pàtàkì ni wípé kí gbogbo ìgbìmọ̀ amúṣẹ́ṣe inú ẹgbẹ́ mú ìfẹ́ ní pàtàkì wípé kì í ṣe wípé ìgbìmọ̀ náà ti pín sí yẹlẹyẹlẹ ṣùgbọ́n ìjókòó àwọn wà fún ìtẹ̀síwájú àti àlàáfíà àmọ́ lákòótán ó sọ wípé òun ti kẹ́kọ̀ọ́ lára gbogbo wàhálà tó bẹ́ sílẹ̀ èyí tó ṣokùnfà bí wọ́n ti rọ̀ ọ́ lóyè. mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní ilẹ̀ nàìjíríà dókítà Chris Ngige ti ṣe ìpàdé àti ìjíròrò pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ ìfáfitì ilẹ̀ nàìjíríà ìyẹn ASUU lórí ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ náà gùn lé nígbà tí àwọn igun méjèèjì pàdé lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá wọ́n yẹ ìpàdé náà lẹ́yìn ìgbà tí ìjọba àpapọ̀ gbèrò láti ṣe àtúnṣe lórí ìwé tó ń sọ pàtó iye owó oṣù òṣìṣẹ́ ìyẹn payroll ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ifáfitì wọ́n fẹnu kò wípé ṣáájú òní tí wọn yóò pàdé kí ẹgbẹ́ asuu ṣàfihàn èròǹgbà àjọ ọ̀hún lórí ọ̀rọ̀ owó oṣù àwọn olùkọ́ náà kí ìpàdé tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun tó tẹnubẹ́po ààrẹ ẹgbẹ́ asuu ìyẹn ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ògúnyẹmí sọ wípé ó ṣeni láàánú wípé ìjọba fẹ́ sọ àlàbọ̀rùn di ẹ̀wù mọ́ àwọn lọ́wọ́ nítorí ohun tí ẹgbẹ́ ọ̀hún ń béèrè fún kò ṣàì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà wípé ohun mìíràn tó nílò àtúnṣe ni ẹgbẹ́ òṣìṣẹ́ kò sọ àwọn alẹ́nulọ́rọ̀ ní ifáfitì ní láti ṣàkójọ ètò ìṣúná fún ìlànà ó wà ní ẹgbẹ́ asùn wà ní ìpàdé ọ̀hún pẹ̀lú àkọsílẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó kù tí a kò bá gbàgbé pé ẹgbẹ́ asùn ló yanṣẹ́lódì nílọ́lọ́ yìí látàrí àjẹmọ́nú wọn tí wọ́n sọ wípé kò tẹ̀ wọ́n lọ́wọ́ ní èyí tí ìjọba àpapọ̀ sọ wípé ìyanṣẹ́lódì jẹ́ eléyìí tí kò bá òfin mu tó sì ṣe okùnfà ìpàdé tí wọ́n pè yìí lákòótán wọ́n sọ wípé ìdí ìpàdé ọ̀hún àti ìjíròrò wọn ni láti wá àtúnṣe sí rògbòdìyàn tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ asuu àti kí wọ́n lè bu òróró ìtura sí gbogbo ibi tí bàtà ti ń ta ẹgbẹ́ náà lẹ́sẹ̀. ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ahmed lawan ti rọ ilé ìfowópamọ́ àgbáyé ìyẹn world bank láti ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè nàìjíríà lójúnà àti ilé ìṣẹ́wọ́gbẹ́ ní orílẹ̀-èdè yìí Lawan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde kan tó wá láti ọ́fíìsì ìlú koro rẹ̀ bẹ̀bẹ̀ ìrànwọ́ yìí fún Nàìjíríà nígbà tí aṣojú àti olùdarí ilé ìfowópamọ́ àgbáyé ní orílẹ̀-èdè yìí ìyẹn Shobham Choudhary darí ìgbìmọ̀ rẹ̀ lọ ṣe baba kẹ́ẹ̀pẹ́ sí lọ́fíìsì rẹ̀ Lawan ní ìpàdé yìí jẹ́ pàtàkì lásìkò yìí tí Nàìjíríà ń kojú ọ̀pọ̀ ìṣòro pàtàkì jùlọ lórí ìpèsè àwọn ohun amáyédẹrùn Lawan tẹ̀síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ ti pẹ́ tí ilé ìfowópamọ́ àgbáyé yẹn World Bank ti ń ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà síbẹ̀ àsìkò yìí gan-an ni orílẹ̀-èdè yìí nílò ìrànlọ́wọ́ wọn. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná wáyé ní ìpínlẹ̀ Kwara ó sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́ gẹ́gẹ́ bí aṣojúkọ̀ ìròyìn wa ní ìpínlẹ̀ náà Dan Sharafa ti mú ìròyìn wá fún wa ẹ jẹ́ ká lọ wò ó. àrọwà ti lọ sọ́dọ̀ aráàlú láti máa fìgbà gbogbo pa òfin mọ́ àti láti tẹ́tí sí ìkìlọ̀ èyíkéyìí tíjọba bá ti kì látàrí wípé ohun tí kò dáa kò lóko méjì bẹ́ẹ̀ bó bá ṣẹlẹ̀ tán ọrùn ọlọ́rọ̀ lọ̀rọ̀ náà yóò padà wá jálò. alhaji moshood bello tí í ṣe babalọ́jà ìlú ọ̀fà ló mú ìmọ̀ràn ìwà lásìkò tó ń sọ̀rọ̀ lórí sanni aba eléyìí tó jó kanlẹ̀ nílùú ọ̀fà láàjìn lóru gànjọ́ nígbà tó ń sọ̀rọ̀ ó ṣàlàyé wípé ìpè pàjáwìrì ló wọlé láti fi tóun létí wípé ọjà ìlú ọ̀fà ọ̀hún sanni ó sọnà lulù ó ṣàlàyé wípé ọpẹ́lọpẹ́ ìgbìyànjú àwọn àjọ panápaná nílùú ọ̀fà àjọ ẹ̀ṣọ́ aláàbò orí omi navy àti àwọn àjọ panápaná nílùú ìlọrin ni wọ́n yára pawọ́pọ̀ láti tètè dẹ́kun iná náà tó fi mọ bó ti mọ ó ṣàlàyé pé ọ̀kẹ́ àìmọye dúkìá àti ọjà olówó iyebíye òun ló jóná deeru nínú ọjà náà ó wá gbà á lárọ̀wà foníkálukú láti jọ̀ọ́ jàre máa ṣe kíyèsára àti láti máa pa òfin òun ìkìlọ̀ mọ́ nígbà gbogbo nítorí ọjọ́ àjálù bẹ́ẹ̀ láti má ṣe wọni lára gógó. Hello, sir láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsọ́ráfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.